Ẹ̀họ̀, ìṣọ̀bọ Bundesliga. Ọ̀tá retí pé Káyémi tí rí ọtí. Ṣèbí mi Bundesliga, ṣèbí mi mo mọ Pablo tí. Ojú wọn ló máa ṣe tí mo fi máa ra Bugatti. Ẹrù mi lókèrèrè, èmi ti lọ ní free. Àwọn tá retí pé Káyémi tí rí ọtí. Ṣèbí Bundesliga, ṣèbí mi mo mọ Pablo tí ojú wọn ló máa ṣe tí mo fi máa ra bùgátì yìí ẹrù mi lókè réré èmi ti lọ ní free yìí àwọn tá ló retí pé ká rí mi tí bí ọtí ṣé mi dé.